àgbáyé má fẹ́ pọnmi ní kànga wọ́n máa wá dòrò orí ni gbogbo relé ayé ni ẹ fi wá mi rí ni olóore mi ohun àkọlé fi mú wá tuntun ẹ jọ tani producer bébì mi tó jẹ́ àlè àmì ọmọ tó yẹ dépò mi ẹ bá mi kọ́ mọ́ olórí òun lọ́mọ tún bá kọ́kọ́ sáàárín àgbọ̀ngàn fíìmù eléyìí olóore mi làkọ́lé ẹ̀ ilé ìtú yàtọ̀ ṣé ẹ mọ̀ pé gbogbo tí òkìkí bá ti dáwọ́ lé ara ọ̀tọ̀ ni iṣẹ́ ọ̀tọ̀ ni ìjọ ọ̀tọ̀ ni ẹ̀ tún ti rí ilé yìí olórí mi fi kọjá bẹ́ẹ̀. pàjá mi ó ti ṣí ọjà rà ó ti wá kú ìdí ẹlẹ́rà fún mi ẹ ó ti ṣí ìdúró wọ́n mílíọ̀nù náírà tí mo ń sọ yẹn ní owó tí mo máa gbà lọ́wọ́ ẹ̀ kódà àwọn ẹ̀sùn orí mi.

tó bá fẹ́ kọ́ lọ ń bá yìí láyé jẹ́ má bá yé ọmọ mi jẹ́ o má bá yé ọmọ mi jẹ́ o má jẹ́ kí ríwà àti ọmọ mi láyéláyé tó bá fi kúrò ní ilé iṣẹ́ ó ti gbé báyìí. àníyá yìí ni òye dẹ́pọ̀ ọmọ bíbí inú Koko Zaria ló pírọ́dúsì eléyìí o olóore mi la kọ́lé. bíkẹ́ fẹ́sà ṣáájú abáṣà kan ní ọmọ ẹsẹ̀ rẹ̀ ó sọmọ́rọ́gọ́ ó di mága tó ń sanwó lójoojúmọ́. ṣọpẹ́ ẹ̀hẹ̀ ṣé o mọ̀ pé mo sọ fún yín pé tó bá débi tó bá gbówó yẹn wá iṣẹ́ sì wà lẹ́yìn owó yẹn sóun sìn eléyìí ti yanjú wàá wá kọjá lọ nísìn wàá wá lọ parí iṣẹ́ ẹ̀ tó kù má jẹ́ kí n tún wọnú ilé lọ ṣùgbọ́n ó lọ sọ pé kí n lọ wá mo lè ti wá owó yìí má ṣe bẹ́ẹ̀ ṣàánú mi. Bàmí Adébáyọ̀ ó lé lẹ́sìn tíjà ọmọ ẹ̀dánù kí ló dé. ẹ nílé kọ́ Ayọ̀mídé mọ́ àwọn kankan kọ̀ mọ́. ẹ̀rọ sinimá ti tún olóore mi kẹ́rìnrán wo o kọjá bẹ́ẹ̀. òkìkí afọláyàn ló tún direct yẹ. starring Fẹ́mi Adébáyọ̀. abasa kandi ọbẹ̀ sẹ̀rẹ̀. mojì ọláyà. táyé kẹ́hìndé adẹ́gbẹ́kọ̀. bọ́pẹ́ sèche bámidélé. múyìn olùwà. àlíyá yìí ni òye dẹ́kun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sinimá ti tún olóore mi subtitled in English. o ti jáde bá sórí fèsì ní nìkan. marketed and distributed by. Gbadege films and music productions àmì arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. sinimá yìí tá a gbé àkọlé ẹni olóore mi. oníkẹ́rẹ̀kẹ́ wò ká ẹgbàá ó kọjá bẹ́ẹ̀. rabi ọkọ mi náà.